عظيم أما بعد فإن خير الحديث كلام الله وخير الأدي هدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يقف وبارد الله سبحانه وتعالى تتنقى أكجقى ني إني láti fi ntí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala tó fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam láti fi tàmálẹ̀ sí gbèsè ayé wa a bá rọ lọ ní orí ìmọ́tótó òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó ní utitu khamsan لم يوتعهن أحد قبلي من الأنبياء وفمني fún mi ní nínú àwọn nǹkan tí wọ́n fún mi tí wọ́n ò fún àwọn ànábì tí wọ́n ṣáájú mi tó jẹ́ pé ó jẹ́ nínú àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala tó fi yà mí sọ́tọ̀ márùn-ún dájúdájú wọ́n ju márùn lọ but òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam ó tọ́ka sí márùn eléyìí àkọ́kọ́ rẹ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ wípé nusirtu bi ru'b masirata shahr allah subhanahu wa ta'ala ima fi jìnnìjìnnì jìnnìjìnnì òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ima fi sí. Si igbá àyà ọ̀tá ní ìrìn àjò oṣù kan èyí ni wípé tí wọ́n bá ti gbókọ rẹ̀ wọn ò ní lè sùn wọn ò ní lè wo ẹ̀rù rẹ̀ ọmọ bá wọn ẹ̀rù òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ọmọ bá wọn. àlàyé pọ̀ lórí eléyìí ọ̀gọ̀rọ̀ àwọn afáà sọ wípé àti tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam mú wa òdodo rẹ̀ ìfirinrẹ̀ rẹ̀ ìkárí rẹ̀ yóò máa dẹ́rù ba àwọn alátakò lórí ẹ̀sìn. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wa sọ yìí pé waju'ilat liya al-ardu masjidan wa tahura wọ́n ṣe ilẹ̀ fún mi gbogbo lẹ̀ yàtọ̀ sí àwọn tí ààyà sọ́tọ̀ nínú wọn bíi ibi tí ò mọ́ ilé ẹ̀gbin àwọn oríṣiríṣi báwọn gbogbo yòókù nínú ilẹ̀ Allah subhanahu wa ta'ala ó ṣe fún mi ní ibi tí màá forí balẹ̀ sí ní tí màá kírun bẹ̀ tí màá dẹ̀ ṣèmọ́tótó èyí ni wípé ìgbọ́wọ́lé láti fi rọ́pò omi níbi tá a bá ti rómi mọ́ kì í ṣe àìrómi pàápàá nìkan ni òfin àìrómi dè a lè wà nínú kò tọ́jẹ́ wípé àti lómi ọ̀rọ̀rùn bí ìgbà tá a rómi náà ni mẹ́sẹ̀lẹ̀ ọwọ́ wọn bá tọ́ omi tá ní ìmọ̀ èyí tá fẹ́ fi ni tàbá àyè fẹ́ fi tábà. dájúdájú bí ìgbà tá àrómi náà ni tàbí arómi ṣùgbọ́n lílo rẹ̀ ó fa ewu látara wípé àìyára tí ó lè dákún lílo omi lè dákún àìyára tọ́dẹ̀ jẹ́ pé ààrin tá a fi gbómi gbóná nígbà tá àrómi náà ni síwájú kò sí àlùmọ̀ kan. tí ọlọ́run ọba fi eléyìí ṣe ìdẹ̀kùn fún wípé kí wọ́n fi yẹ̀pẹ̀ tàbí eruku tàbókúta tàbí ntọ́básá wà lórí ilẹ̀ kí wọ́n fi rọ́pò mọ́tótó kò sí àlùmọ̀ kan tọ́lọ́run ṣe léyìí fún àfi àwọn olùmọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ló fi jẹ́ wípé tayammum ìṣe tayammum láti fi kírun tàbí láti fi ṣèbádà kò sí fún ìjọ kan síwájú ìjọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ìjọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ní ẹni àkọ́kọ́ láti gbẹ̀yìn tọ́lọ́ ọba adẹ́dàá subhanahu wa ta'ala ṣe fún ti rómi o tàbí a wà nípò wípé a ti ẹ̀rọ elegbe ẹlẹgbẹ́ pààrọ̀ mi náà nítorí aba tá a lomi ó lè fowú eruku tá a tàbí yẹ̀pẹ̀ tàbí tọ́sáwà lórí ilẹ̀ ká fọwọ́ lé kádẹ̀ fi ṣèmọ́tótó ká máa bá àrùn lọ ká máa bá ìbáadà lọ òjíṣẹ́ lọ́sọ́lá àrùsọ́làm tó wá sọ yí pé fa ayyuma rajulin min ummati adrakatu salat falisalli lótorí eléyìí ẹnikẹ́ni nínú ọmọlẹ́yìn mi tí ìrùn bá bá ní gbogbo ibi tó bá bá àwọn mọ́sáàsì káàrí mọ́ṣáláṣí rárá gbogbo ibi tírun bá ti bá kókè gbogbo ibi tó bá dé kò rómi tí ó lò ẹ̀yìn òdìlọ́wọ́ ọ̀run yẹ̀pẹ́ wà eruku wà ilẹ̀ ẹlẹ́ wà kó fọ́ọ̀sì kó ṣe máa tuntun rẹ̀ kó máa bá àrùn lọ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam tó wá sọ yí pé wa uhillat liya al-ghanaim síwájú al'umma òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam àwa mùsùlùmí tí wọ́n bá lọ sógun wọn ò ní ẹ̀tọ́ láti pín tí wọ́n rí lógun wọn ó kó kalẹ̀ ní inú òjò ṣùgbọ́n al'umma òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam allah subhanahu wa ta'ala ó fún òjíṣẹ́ ńlá sallallahu alaihi ní ẹ̀tọ́ wípé kó pin ní bó bá ṣe yẹ tí wọ́n bá rí látòjò òjíṣẹ́ lọ́sọ̀lá alọ́sọ́là tó wá sọ yí pé wọ́n wù tẹ́tù àṣẹfà ìpẹ́ kí n sì pẹ́ àwọn èèyàn kan kí n sì pẹ́ tánpó ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ ó fún àti ẹni bí ẹlẹ́rìn kankan yadkhuluna aljanna bi ghairi hisab wọ́n wà aljanna ni tí wọ́n ní ṣe ṣirò àwọn kan wọná kọ́lá wọn yà wáyà ìpẹ́ rẹ̀ ó gbé wọn kú ò àwọn kan gbogbo òpẹ̀ pátápátá fún gbogbo àlùmọ̀ tó ti kọjá lọ kò ní tọ́ sí ẹnì kankan àti òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam nínú àwọn ará àpẹẹrẹ lélẹ̀ Allah subhanahu wa ta'ala ó fi eléyìí ṣe àṣàyàn ó fòjíṣẹ́ náà sàásánlá ó ṣàyàn lórí eléyìí kò sí fún ẹ̀dá kankan nínú ẹ̀dá ọba àtọ́lọ́wọ́n dá àfòjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam nìkan nínú tí Allah subhanahu wa ta'ala tó tún fi ṣá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam lẹ́sà ní wípé àwọn ànábì ọlọ́run máa ń rán wọn sí àwọn ìjọ wọn nìkan ni àwọn Bani Israila wọ́n rán àwọn ànábì tó pọ̀ sí wọn àwọn nìkan ló rán wọn sí ṣùgbọ́n nípa àtòjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lám òní bu'ithtu ila nasi am wọ́n rán mi sí gbogbo ẹ̀dá ní tápò Allah subhanahu wa ta'ala kò sẹ́ẹ̀yà kan kù jíjáde tó ti jáde báyìí ọ̀ràn àyàn ni kí gbogbo èèyàn gbàgbọ́ lójíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá fi sọ yìí pé la yasma'u bi ahadun min hadhihi al-umma ẹnìkan ò ní gbọ́ pé mi Muhammad sọ̀lá àlọ́sọ̀lá ti jáde nínú ìjọ gbẹ̀yìn yahudiyun wala nasraniyun ọjẹ́ yahudi ni tàbọ̀jẹ́ nasara tó gbọ́ pé mo ti jáde summa mata wa lam yu'min bima ursiltu bihi. ó wá jáde láyé kọ̀gbá tí wọ́n fi rémi muhammad sallallahu alaihi wa sallam gbọ́ Ila kanami na ashabin nar kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ wọ́n yìí ná yọ wọ̀ ná tó ń túmọ̀ sí pé kí ni imma an takuna musliman aw alinna ìmọ̀ kọ́ jẹ́ ẹni tí ó ìsìláàmù gbọ́ tọ́tẹ̀ lójíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àbí kọ́ jẹ́ pé ó ti jẹ́ ọ̀kanú méjì ni tọ́ ọ bá ti gbàgbọ́ alhamdulillah tọ́ ọ bá ti gbàgbọ́ kọ́ ọ tẹ̀lé sàtífíkẹ́ẹ̀tì náà ti wà lọ́wọ́ ó tó jáde láyé ń bí kọ́ ọ̀kan kú kó gúnlẹ̀ sébùté òfòlókù kọ́ làwọn yà wáyà ló fi jẹ́ pé àwa tí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tá tí ó fi ẹ̀sìn yìí kẹ́ ọ pàtàkì lórí wa wíké pé ká ṣe bọ́lá wọn bá ṣe fi ránjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam láti jẹ́ kòdúwọ̀tún hasana àríkọ́ṣe dáadáa fún gbogbo ẹ̀dá ló fi jẹ́ pé kò sí ibì kan ní ètò ìgbésí ayé tí Islam ọ̀dá sí Allah ta'ala sọ pé ma fọrọtna fil kitab min shay'in nǹkan kan sẹ́kù nínú ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀dá bí ó ṣe lò ó tí ó fi lè gúnlẹ̀ sébù tí àyọ̀ níwájú ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíámà àṣẹ àìbìkítà lórí rẹ̀ pé ká má mú àlàyé wá yékéyéké bí ó ṣe ṣe ara rẹ̀ ni àwọn ọ̀rọ̀ ìmọ́tótó yìí kò sí ẹ̀sìn kan tí àlàyé ìmọ́tótó yékéyéké báyìí tó ń wà nù rẹ̀ bí n tí ọlọ́run bá tún rójì ṣẹlẹ̀ sọ̀rọ̀ àrọ̀ sọ̀lọ̀ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tayammum nítorí eléyìí afẹ́fẹ́ ọ̀rọ̀ tayammum lójú dáadáa bó la ṣe ṣe condition wo ní báyà àwọn awahamat àwọn àṣìgbọ́yé kan táwọn èèyàn ń gbé lórí rẹ̀ lóríṣiríṣi àwọn ìdè tí wọ́n fi dè tí ò sí tọ́kan ọba adẹ́dá àti òjíṣẹ́ lọ́sàn àṣọ́làm lórí rẹ̀ ṣùgbọ́n ká arántí pé òní tó ń jẹ́ yọmọ ahad ti gbẹ̀yìn nínú oṣù a máa ń fi ń dáhùn àwọn àbéèrè tó ti kọjá lọ lórí àwọn nǹkan tá a ti sọ. So ààrẹ tún fi máa ń wáyè fún àwọn ọmọ ìyá wa lóbìnrin lórí àwọn masáìl tọkọsọbìhìnà tó jẹ́ pé àwọn nìkan ni ó fara ó bá inshallah alkarim a gba àwọn ìbéèrè lórí àwọn nǹkan tí a ti sọ sẹ́yìn láti mú àlàyé wáyé kéèké lórí rẹ̀ kí ọba alẹ́dàá Allah subhanahu wa ta'ala kó fi ṣe sábà rí oríire fún wa ní ayé ń bí àti ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alqiyam na yàrá Khadija. Jazakumullahu khairan. Jazakumullahu khairan. na àwọn ta ní bèrè kan lọ́wọ́ one two three four five six seven eight now nine. Assalamu alaikum. Wa alaikum assalam tọ́lọ̀. Béèrè tí mo fẹ́ béèrè ni pé, pẹ́pẹ́ yẹn ní èèyàn jẹ́ èèyàn níyàwó kan sí bí Èkó rìbà. Náà. Yẹn dẹ̀ tó ní kàfí bí Tòṣogbo yẹn. Sí bí. Bí Tòṣogbo bí Òṣogbo. Náà. Tó pé àlejò ẹ̀ bóyá tútù wì èèyàn máa ń lọ ní Òṣogbo yẹn. How many weeks? Bí tútù wì bóyá bí ayẹ̀sẹ̀ máa lo three days níbẹ̀ ok tó bá padà sí padà ègé. na bóyá èkó ló ti ń ṣiṣẹ́. èkó ló ti ń ṣiṣẹ́. na tèmi wàá ń wò pé àlìzẹ ẹ tó a jẹ́ àwọn ẹ̀yẹ onírìn àjò báyẹn ó máa dín ìrún ó máa sí dín ìrùkù méjì méjì ṣé ẹ̀ lima kí méjì bẹ́ẹ̀ bá dé ẹ̀yẹ lima kí méjì méjì bẹ́ẹ̀. mo ló ń gbé báyìí. èkó ló ń gbé permanent. na wọ́n kàn lọ bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ̀kan ni. ẹbí two weeks. yóò máa dín ìrùkù náà yóò máa jẹun kúlọ̀ ọ̀nà torí bí tó ń gbé ni. asánàlá ilé ikun ya ṣe ìbùnà ọ̀dákun lọ ọ̀hẹ́rọ̀ ìbéèrè mi sà ni wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú wa lásìkò tá a wà yìí kí ni ọ̀nà àbáyọ àwa mùsùlùmí tó jẹ́ pé kọ́lọ́run má yẹ kó di kó má bínú sí wa tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ pé ìyá bá ń jẹ àwọn tó ń ṣe àwọn ìvù wọ̀nyí báwo lọ́lọ́run ti lè kó wa yọ. ìbéèrè tó pàtàkì ó ní wípé bí ayé ṣe dojúrú nísìn toríṣiríṣi ń ṣẹlẹ̀ ní ìlú tiwa náà ń bí bọ́bọ́ ah, pa bọ́bọ́ bulẹ́sẹ̀ àwọn olóṣèlú dọ̀jẹ̀lú oríṣiríṣi aburú ló ń ṣẹlẹ̀ gbọ́mọgbọ́mọ là ń gbọ́ tẹ́lẹ̀ ó ti di gbàgbàlagbà gbàgbàlagbà nísìn àti oríṣiríṣi báwọn kò wá síbi tí ó ṣẹ́kù mọ́ gbogbo eléyìí sí rẹ̀ kí ni ọba adẹ́dà sọ ó ní bima kásábàtì aidin nas linudhika mm, ba'da alladhi amilu la'allahum yarji'u gbogbo ìbàjẹ́ tó gbalẹ̀ kan yìí kò sí ń tọ́fà ju àfọwọ́fà ọmọ èdè ènìyàn lọ látara pé kí ni àpáyọ̀ ọba ẹ̀dẹ́dàmọ́ ànírántí pé àálọ̀ jábọ̀ àádẹ́ ṣàkáǹtì gbogbo ń tá a bá gbélé ayé wa ṣe àkóyọ rẹ̀ ọ̀nà ni ìtìjà ila Allah subhanahu wa ta'ala ìsẹ́rípadà lọ sí ọ̀dọ̀ ọba ẹ̀dẹ́dàmọ́ pẹ̀lú kíni pẹ̀lú ìwà ìmọ̀ bó o láṣẹ sìn lódodo ètò pàtàkì jù nínú ìmọ̀ yìí ó ní ìmọ̀ tawhid ìmú ọba ìṣe ọba adẹ́dà ní ọ̀kan ṣoṣo ní ọba téèyàn máa sìn ní gbogbo ìgbà ìṣe òjíṣẹ́ sallallahu alaihi nìkan ní ẹni tí èyí ó fi ṣe àríkọ́ṣe ní bá a ṣe sin lọ́hùn ìmájẹ́kẹ́rì ọkàn jẹ́ wa ń gbogbo ìgbà pé ọba adẹ́dà wà ṣoṣo ni O lékè ọlá lórí àràṣì rẹ̀ ọmọ ń tà rò ọgbọ́n ń tà sọ ọdẹ rí ń tà gbogbo gbìyànjú wa ìròrí wa ìsọ̀rọ̀ sí wa ọ dá lérí bọ̀dé gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀kọ́ kan èèyàn máa ṣẹ̀ṣẹ̀ gbé nítorí bẹ́ẹ̀ kéèyàn ó kún fún kásìrètò tẹ́wọ́bá ìmáyà sẹ́rí padà lọ sọ́dọ̀ ọba adẹ́dà ń gbogbo gbà láti túbá ìṣe ọ̀pọ̀lọpọ̀ istigfar ìmá wámà lọ́dọ̀ àwọn àfà ìmá tẹ̀lé ìmá pèpè sí ìkún fún dùá nínú tí ó pàtàkì nírú àsìkò tá a wà ń bẹ̀ nísìn tí alhamdulillah àwọn afáà tí wọ́n rọ ká sultan wọ́n ti sọ pé kọ́pa gbogbo àlùmà mùsùlùmí nàìjíríà àti west africa láṣẹ lórí rẹ̀ ó ní wípé gbogbo wákàtí márààrún ká máa ṣe kùnóòtù torí kò sí àsìkò téèyàn súnmọ́ ọba adẹ́dà tó gbà tó wà nínú run ó fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àdúrà tá a bá ṣe kọjá sí kò tá a bá wà náà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe sọ fún Ibn Mas'ud radiyallahu anhuma ó ní tó o bá ti ṣe tashahhud tán tó o sàṣàlátù fójíṣẹ́ náà sallallahu alaihi wasallam kọ́ wá yan àwọn ètò pọ̀ nínú tó o fẹ́ nínú àwọn àdúrà kó o ṣe kò tó sálámà tòrò ìwà nínú òrùngbà yìí ìwà níwájú ọba adẹ́dàá tí ọba rẹ́ra bá ti gbàrún yóò gba gbogbo ohun tó ń béèrè yóò gbà pọ̀ mọ́ bùkátà ó fi tètè bíyá ló fi jẹ́ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí nǹkan kan bá ti ń dà láàmú tí máa ń ṣe táwọn ẹgbẹ́ gbé ah, nǹkan da òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam láàmú náà fúlàní máa ń mú wá ní gbogbo ìgbà torí kò sígbà tí èèyàn súnmọ́ Ọlọ́run ọba tó gbà tó wà náà pàápàá jùlọ ń gbàtà wà nínú sọ́jà nínú tí wà recommended lásìkò orú eléyìí ò ní wípé tí màmú bá ti dìde lórí rúkó ìparí irun kó ṣe kunut kó àforíjì fún ara rẹ̀ àtàwa kó ààbò fún wa fún àti gbogbo àlómà kó tọrọ gbogbo aburú tí ń ṣẹlẹ̀ yìí kọ́lọ́wọ́n bá bá ti dànù ète àwọn ọ̀tẹ́ẹ̀sìn kọ́lọ́wọ́n bá kó bá fi wọ̀ wọ́n lẹ́wù kó fi mọ lórí wọn gbogbo àwọn arúnkan tí a lè máa ṣe nì ah. pàápàá jùlọ sún àwẹ̀ kí mùsùlùmí kọ́ ṣọ́ra ní abala gbọ́ ìsọ yìí ọ̀gọ̀ọ̀rọ̀ nǹkan míì tá à ń gbọ́ nínú pépà kìí sòdodo ó lè jẹ́rọ kó o tó dá sọ̀rọ̀ lọ́ra gan ètò ọba dá sí ètò ọba kàn ọ́ ọ́ jù tó jẹ́ pé ọ̀ gbọ́dọ̀ dá torí ọ̀gọ̀ọ̀rọ̀ wọ́n wí báyìí wọ́n sọ báyìí wọ́n tún ní báyìí nǹkan kan. ọ̀kọ̀wìl wà bàtíl ọ̀rọ̀ kọ́rọ̀ àwọn oríṣi àyè sọ àyè gbọ́ gbogbo ẹni tí ò ní lẹ́sẹ̀ ńlẹ̀ tó jẹ́ wípé èèyàn ọ̀dẹ̀ máa fi ọ̀gọ̀rọ̀ àsìkò èèyàn ṣòfò ní lórí ẹ̀ ká ṣọ́ra fún gbogbo eléyìí wọlé ọ̀rẹ́ nínú àwọn nǹkan táyàn lè ṣe. èmi pẹ̀lú ọmọ ìyá kan lájọ ń sọ̀rọ̀ ó sọ pé téèyàn bá ní jánúbà lára bọ̀ kọ̀ǹdíṣàn tó wà kò lè lo omi bẹ́ẹ̀ torí injury àbí torí health condition health condition pé ó wá bẹ́ẹ̀ di táyà mọ́m pé tó necessary kó kọ́ fomi fọ abẹ́ ẹ̀ kó tó di táyà mọ́m àbí kó necessary. kò necessary. ìbéèrè kejì hmm. ọmọ ìyá kan náà ló sọ fún mi pé òun bímọ wọ́n á béèrè orúkọ ọmọ ó lọ́mọ oúnjẹ sọ́fìyà àti sáyẹ́nọ̀tì wọ́n ní àkójọpẹ̀jì ní wọ́n ní ọlọ́mọ ẹ̀yọ kan ni wọ́n ní pé ah, ó ní pé lèmi ìgbọ́rí pé ẹ̀rí wà fún mi wọ́n ní ìgbọ́rí wá mo fẹ́ bèèrè pé ṣé ẹ̀rí wà fún ọmọ lè jẹ́ okọ̀ jẹ́ ọkàn lọ òjíṣẹ́ náà sọ̀rọ̀ ana Muhammad ana Ahmed ana Jami ana Muqaffa ana Hashim ọ̀sọ́bà orúkọ bíi mélòó kan èèyàn lè jẹ́ jẹ́ ọkàn lọ hmm. Abdullahi Muhammad Abdullahi Umar Abdullahi gbogbo ẹ̀bá èèyàn lè jẹ́ jẹ́ Assalamu alaikum. Wa alaikum salam salam. Ìbéèrè mi mẹ́rin ni. Alákọ̀ọ́kọ́ ni. Ọlọ́run fún àní dáhùn gbogbo ẹ̀. Ó jẹ́ alálẹ̀kùn lórí ẹ̀. Alákọ̀ọ́kọ́ ní orí sujud. Bí a ṣe máa ń sujud ní orí irun. Ní mọ́sídìí tiwa. Wọ́n pé Ustaz kan wá kó wá give lecture. So àwọn ará mọ́ọ̀sì wa ní sujud tíyàn máa ń nà. Bẹ́ẹ̀ni. Ipe ṣe ara irun ni. Ustaz yẹn ní. kò kí ń ṣe ara irun ẹni tẹ́ ìdẹ̀mọ́ náà ni bẹ́ẹ̀ àti àìpẹ́ so ẹlẹ́ẹ̀kejì nọ̀sára ni àdẹ̀ mú fẹ́ mọ ibi tó wà sàn ẹ̀rọ kí n tó rọrùn jù nínú àdé ni wípé àwọn tí wọ́n bá ń ṣe kí wọ́n rí ẹ̀rí tó yẹ kóró so that àyíbámọ̀ mọ́sálẹ̀ Imam Bukhari rahimahullah rahmatawasa ìgbà tí ó lọ sí Iraq ó kírun ẹnìkan bí léèrè pé ah, irun tó kì í àwọn ò rí wẹ̀rì wọ́n ta sí ẹni tó ta sí náà òun náà kó tó pé òun ta sí yóò jẹun kánú Imam Bukhari wa ní ìmọ̀ hadith wa lórí irun ọgọ́rùn-ún hadith ọgọ́rùn-ún wa ní ìjókòó láti jókòó yìí man hafiza hujja ala man lam yahfiz man alima hujja ala man lam ya'lam ẹni tó mà ẹ̀rí ni lórí ẹni tí ó mà ẹ̀yìn rírí kìí ṣe rí sóti yé báyìí nìsín òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám tó ṣe sọ́jìdá a máa ń rí funfun abíyá rẹ̀ tó túmọ̀ sí pé a pa ọ́ mára a ọ máa ń pa orúnkún méjèèjì pọ̀ ni. ó máa ń pọ kúnkún méjèèjì pọ̀ báyìí ó wà ní Sunan Abi Dawud ó máa ń stretch ní stretch tó jẹ́ pé ara ò ní kákò mára wọn bíi ìfẹ́wìrì láàpẹ̀ ní àbí porcupine ẹ́ bí líìlì yóò wà ní ìwọ̀ntúnwọ̀nsì ah that is it. gbogbo eré wà nínú kutubula hadith ọgọ́rọ̀ masalan àrí nínú àwọn ọmọ ya wa ó wá dókítọ́rù filẹ̀ ilim adánàláwọ̀ ìyáwó àwọn ọmọ ya mú ìṣesí kan wá lórí irun olóhùn òrírí wọ́n ní ìjọ kásífọ́tù sọ̀láàtì rí olóhùn ọ̀gbọ́rí kọ̀kárí. so gbogbo àwọn aráàlú nǹkan báyìí ni ló fi yẹ pé ọ̀rọ̀ ọ̀mà kìí ṣe ń sọ yí pé lórí èèyàn na na yẹ parí ọ̀rọ̀ rẹ̀. ẹlẹ́ẹ̀kejì sá ó ní kí nọ̀sọ́rọ́ àkókò kí wọ́n wá gbé òkú ẹ̀ kí wọ́n ti kí ni. bí kí wọ́n wọ́n wá gbèrọ sí dírú kéjù yẹn kí ó jẹ́ ìjẹ́ pé nọ̀sọ́rá ni kí àwọn mùsùlùmí dẹ̀ kírun sí lára irú àwọn tó kírun sí lára yẹn lórí ìjìyà olówà fún wọn wọ́n yí apá wọ́n lọ gbà lọ́dọ̀ ọlọ́run wa fámílì tó ní òkú yẹn tó dẹ̀ mọ̀ pé nọ̀sọ́rá níyàwó òun lórí ìjìyà olówà fẹ́ nìyẹn náà ìyá ẹni tí ó ṣe ń tọ́lọ́run ọba ọ̀fẹ́ tí kò dẹ̀ mọ̀ àbí tó bá mọ̀ nǹkan mustahil ada ẹni tí èèyàn rẹ̀ jẹ́ nàṣàrà bóò ni òṣèlú mọ̀ pé nàṣàrà lè yàn. ní òun nǹkan tí mo mí ni pé tí kò mọ̀ èké ìjìyà wà fún. kò pọ́sibù kọ́ máa mà torí wípé ntọ́lọ́wọ́n ọba mọ́n àṣà ẹ̀ńtọ́ba ti ṣe ìsìán sí ti òjìṣẹ́ lásìlá rẹ̀ sílà mú wa. ìyá wà fún tí wọ́n tó wá sọ pé tí a bá rí ìyá yẹn clearly ń bí ọrọrùn láti sọ wípé kámọ̀ bá ṣe sá fún but èyí tí ò bá hàn tọ́wọ́bà náà ni ó ṣe yọ́dẹ̀ máa ṣọ̀pọ̀lọpọ̀ istikfa yọ́dẹ̀ máa kábàámà lórí aburú tó ṣe. kí èèyàn wá ṣe ìgbìyànjú wípé nǹkan tó ń ṣe yìí kọ̀tọ̀ súnà. bẹ́ẹ̀ náà kẹ́kẹ́ pé kọ̀tọ̀ súnà kọ̀ dáa. tí kò dáa tí wọ́n wá sórí kunkun pé dandan àwọn máa ṣe wọ́n ṣe wọ́n ṣe é dè. wọ́n ní. àádọ́ aṣọ́gbọ̀lòhùn kò sí lára ẹ̀sìn amọ̀ yẹn tí àwa sọ fún wọn wọn gbọ́. wọ́n ti sọ pé àwọn fẹ́ ṣe mùsùlùmí àbí ẹni tí ì ṣe mùsùlùmí ni wọ́n bẹ́ẹ̀ ọ̀tọ́ra tó kú wọ́n tún wá fẹ́ ṣe forty one days ban wọ́n jẹ́ compulsory lé àwọn ọmọ fún mùsùlùmí fún mùsùlùmí gan eight days èyí sára ẹ̀ dépò ìdá sọ pé forty days forty one days so kásẹ̀ tí wọ́n á máa sọ pé àmọ́ bí àwọn kẹfẹ́rí ti ń ṣe tiwọn àbá ṣógùlò nǹkan tí mo wá fẹ́ béèrè ni pé àwọn akọ̀ọ̀kọ̀ strẹ̀ lé àwọn ẹni tó jẹ́ ọmọ òkú lé lórí tó jẹ́ mùsùlùmí wípé tí kò bá ti wá àwọn máa kọ̀ ní fámìlì. káàkọ́ ní fámìlì wípé kò participate nínú forty one days wọ́n fẹ́ ṣe fẹ́rì sàn. هذا كلام لا محل له من الإعراب يا أخي قريب دوسي تري pé báwọn ó ṣe ṣe tàwọn ní family dẹ gbọdọ̀ ṣe tí wọ́n bá dẹ̀ síbẹ̀ kì í sara wọn mọ́nu àbí ṣẹ́ sára wọn ní tẹ́lẹ̀. lẹ́sẹ̀ mi hùn láti ìṣókòlò hùn yà á kì kì í sara wọn sara wọn ní tẹ́lẹ̀ kì í sara wọn. <laughs> ok ok now further. irun jamu. now ṣé dandan ni kí òjò rọ̀ ká tó lè papọ̀ tí a bá wá papọ̀ tí wọ́n wá béèrè lọ́wọ́ àfáà kan tó wá ní kò ń ṣàrẹ̀ ẹ̀sìn kọgbọ́yé ni ága ní tẹ̀bí iṣẹ́ ìyá àṣẹ kọgbọ́yé ni wọ́n béèrè Ibn Abbas radiyallahu anhuma ó ní òjíṣẹ́ náà àṣìlá ń pa zúrà àti asrikọ̀ nílùú Madina àti maghrib àti isha kìí ṣe torí òjò kìí dẹ̀ ṣe torí tìpayà wọ́n á ní kí lọ́wọ́ á dé oníkọ̀fẹ́ fara ní àlùmọ́ rẹ̀ tó ń túmọ̀ sí pé tá a bá ń ti wò wípé á nǹkan tó fẹ́ jọmọ́ bí ìmú ìnira kú ò fẹ́ ṣẹlẹ̀ ìmáàmù lè wò ẹ̀jẹ̀ apá kìíní pọ̀ sí wẹ̀ ara rẹ̀ ni látara pé tójò bá ń rọ̀ ọ́. àti jáde máa wà á ìrun wá jáde kí nínú masjid gan tójò bá ń rọ̀ a fi bùn mùsùlùmí látara pé kí ni láti sọ pé kí muhazzin kọ́ sọ nínú àwọn gbólóhùn rẹ̀ yìí pé sallu fi rihalikum aw sallu fi buyutikum ẹ nínú ibi tẹ́ ẹ bá wà o àbí ẹ nínú ilé yín o so ìmáàmù wa wò pé ah torí ọlá eléyìí kí a tún lọlé a máa padà ìmọ̀ ilé ó ti tutù ó lè jẹ́ pé kójò tó rọ̀ ló ti wọlé ó lè jẹ́ pé gbòòjò ń rọ̀ lọ́wọ́ ó lè jẹ́ pé ńgbà ti rọ̀ tán tí gbogbo ti tutù ló fi wò yí pé ah àti máa lọ máa bọ̀ yìí ó máa mú nira ẹ̀jẹ̀ àpapọ̀ tọ̀ àfà tó bá lóun ò rí ẹ kò èrí náà ni ẹ fi hàn yá ti fi ìlẹ̀ wa nítorí pé gbogbo gbogbo ẹ̀sìn yòókù ni wípé ẹ̀sìn ni tá a máa sìn pẹ̀lú ẹ̀rí torí pọ́jẹ́ pẹ̀lẹ́ rí àáfà gbogbo ibi tí bá dé lórí ìmọ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó lè gbàgbé ẹ̀rí ńgbà míì kọjẹ́ pé ẹni tí ò tó ní gbogbo ọ̀nà ni ó wà rántí ẹ̀rí àbí bẹ́ẹ̀ kọ́ so lọ́lọ́run bá fi tètè pa kéèsì wá sí ni fọ́sẹ́ kéèrò ẹran ara yín létí o fa inna zikra tanfa'ul mu'minin torí ìran ẹni létí báyìí ó máa ń ṣàǹfààní fáwọn olùgbàgbọ́ òdodo olórí gbogbo olùgbàgbọ́ òdodo nínú ẹ̀dá àti tèèyàn àti ti gbogbo ẹ̀ nínú gbogbo ẹ̀dá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá ṣe mú wá síwájú rí fáńfà ṣẹlẹ̀ láàrin àwọn sàábé kí wọ́n tó kí zur àwẹ̀lẹ̀ asùn ọ̀kan nínú àwọn ọ̀run méjèèjì ẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́là ń bínú kì í dẹ̀ bínú àfi tó bá jẹ́ pé ní táwọn èèyàn ṣe ọ́ ta lu òfin ọba adẹ́dà àsìkò yìí lórí wọ́n ṣe léyìí tán ni wọ́n lọ kírun gbà wọ́n kírun òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám kì í ní rákà méjì instead of rákà mẹ́rin. Zuliyadei radiyallahu anhu ọ̀kan nínú àwọn sàábé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó wá béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n dírun kù ní abẹ́ gbàgbé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní wọn ò dírun kù ìyìn dẹ̀ gbàgbé à olóòkan nínú méjèèjì ti ṣẹlẹ̀ Sayyidina Abubakar Umar radiyallahu anhuma tí ìbínú òjíṣẹ́ náà kan tó bẹ̀rẹ̀ ẹ̀rùn ó sì ṣe ju wọn eléyìí tí wọ́n ń gbé ní ìyọ nísìn àwọn bá bẹ́ẹ̀ àní tún fẹ́ kí ìbínú mi ò tún ṣẹlẹ̀ torí kí lélẹ́yìn bá òjíṣẹ́ láfà yìí kí ló jíṣẹ́ náà sáà sálàm ṣe ó bèèrè nínú lọ́wọ́ jama ṣódodo ni zoli ẹ̀dẹ́ ìní sọ wọ́n ní bẹ́ẹ̀ ni lákà méjì lẹ́ẹ̀kì kí ló ṣe ó ní ẹ dìde ẹja amúraká méjì tó kù wá lẹ́yìn ìgbà náà lọ́wọ́ kí ló ṣe sọ̀yìdà sáwí ọwọ́ sọ lẹ́yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni mí mo lè gbàgbé àdámọ́ ọmọ èdè nìyẹn tí mo bá gbàgbé ẹ ṣe kí ni ẹran mi létí so kẹ́nìkan sọ pé òun ò rí eyín iṣẹ́ àbùkù kò rí ni lóòótọ́ ẹni tó bá rí ọ sọ pé òun rèé o hàgà ọwọ́ naam táàtì rí pé ká méjì pọ̀ fi ha jamu salawat hadha maqul gbogbo tírà hadith lotiri gbogbo tírà hadith lotiri pé jamu salawat aha O wà ní sahih muslim naam naam orí inú ẹ̀bẹ̀ kó lọ fi na naam naam ماذا عندك يا عبد الغني؟ أتي سلام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا وأنت فجزاك الله خيرا يا عبد الغني àjọsà lórí ọ̀rọ̀ sùjúdù ẹ̀kan yẹn. bẹ́ẹ̀ni. mo fẹ́ kí kẹ́kọ̀ọ́ bá mẹ́nu bá díẹ̀ sí. ok. mo ipò dà pé bíi tàṣídìkì sùjúdù gangan ni mushkila wà. bẹ́ẹ̀ni ìtìdáàl fi sùjúdù àlè ìtìdáàl fi sùjúdù ibẹ̀ gangan ni afẹ́fẹ́ lójú tá a bá débi sifatu salat inṣàlá alkarim. jazakumullahu khairan ansa inṣàlá. ìdí tó jẹ́ kí sọ́bẹ̀ ni pé mo máa rí pé ipò sùjúdẹ máa ń dàbí ìbìtọ́ òun nígbà míì bí ìdọ̀bálẹ̀. bẹ́ẹ̀ni. so pé bí a ta bá rí tẹ̀sí bí kẹ̀ pé bó ṣe kó rírì àṣọ ètò. inṣàlá jazakumullahu khairan ansa. ẹlẹ́kejì sà. náà. ipe jáàmù yẹn. náà. kéré ká pa ìwé méjì papọ̀. bẹ́ẹ̀ni. tí kò bá sí ìmọ̀mù lára ní. bẹ́ẹ̀ni. kò sí ìmọ̀mù lára ní. àwa wà ní tòsí ṣó a lè ṣe lágbà yọ̀ǹda mọ́ tàbí tá a mọ̀ pé inú mọ bóyá náà máa dùn tàbí náà ní dùn sí ta bá ṣe hmm? ṣe a lè ṣe. Hmm? tó bá máa fa fitna ká kóra ró fún. Ah. àná alfitna adọ́r kí fitna wà aburú tí ó mú wá láàrin àwọn jama yóò pọ̀ ìmáàmù mi lè wà tó jẹ́ pé kò gbọ́ yé kò tiẹ̀ fẹ́ gbọ́ tàbí kó jẹ́ pé ó fi sí madhabu àwọn ahnaf àwọn ahnaf rahimahumullah wọ́n gba kápárun pọ̀ lóòótọ́ but ọ̀nà táwọn gbé gba ọ̀tọ̀ wọ́n ní ká lọ́zùr lára dìgbẹ̀yìn àsìkò rẹ̀ tí ó fi túmọ̀ sí pé bá ń bá ń ṣe ń parí ẹ̀ àsìkò tásù ìtìtò bẹ́ẹ̀ náà ni ká lọ lára di ìgbẹ̀yìn àsìkò rẹ̀ tí ó fi jẹ́ wípé bó a máa ń ṣe ń parí ẹ̀ àsìkò ti ìṣá ìtìtò but èsì tí àwọn àfáà yòókù fún wọn ó ní nosos tó fi hàn wípé kìí ṣe bójìṣẹ́ ńlá ti kìnnà àkọ́kọ́ àsìkò rẹ̀ gan-an ló kì í kó tó wá tó fi mékejì wá èyí tó fi hàn gédégbé jù ó ní ti arfa bá a máa ṣe ń parí zoro náà lápẹ́ àsìrò. àtàwọn instances mi tó pọ̀ tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ṣe tá a bá ti dé ibi sọlọ́wàtì inṣàlá alkarim àfẹ́ lójú dáadáa torí ọ̀rọ̀ irun gan ló bí àwọn tọ̀hárátì àwọn ènìyàn àti gbogbo kíni kó fi jẹ́ wípé a ti gbogbo wọ̀nyẹn kò ní jẹ́ pé ma máa padà sẹ́yìn lórí ẹ̀mọ́ torí ṣòro tù ní. túbọ̀ rí pẹ̀lú Naam, a ní ìṣù kan ní mosque wa. Naam. Ó ní èèyàn kan tí wọ́n gbà tí ó farapẹ́ súnà. Naam. Tó yẹ pé. Ó farapẹ́. Naam, ọ̀dà. Ìgbà tẹ́ni ẹ wà ń bẹ̀. Naam. Ó láwọn kankan tó máa ń ṣe tí ó gbọ̀n yọ tí ó ń ṣe súnà. Ok. Tẹ́ni ẹ gbọ̀n yọ. Okay. So along the line wọ́n ní ìṣù pẹ̀lẹ́ nìyẹn. Ok imam ni. Noibi. Naibu imam ni wọ́n fi jẹ. Ẹ eh, fi jẹ. Gbogbo ntí wa ṣe súnà ó gbọ́n dànù. Ok. Àwọn díẹ̀ díẹ̀ ó ń ṣègbìyànjú títí ẹ̀ náà. Ó ṣàn jí díẹ̀ díẹ̀ yọ ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Ó wá ní ìṣù pẹ̀lú hikma. Ó wá ní ìṣù pẹ̀lú imam. Ok imam ọgbà. Mi ò mọ nǹkan tó dá ìṣù lẹ̀ láàrin wọn. Ok kì í ṣe lórí tó ń ṣe yìí. Mi ò mọ̀. ó ṣàpadà wà á lọ ẹni yẹn lọ wọ́n gba ẹlòmíì ẹni tó wá gbà yẹn gangan ni issue issue ẹni yẹn in so many ways àkọ́kọ́ kìrọ́wà tàbánkìrùn ó kàn máa ń wọ́n gbogbo ẹ̀yìn ṣádà bó bá ṣe wùn fatia ń bò mí kẹsàn-án ń bò mí ìyẹn ní issue débi pé ó ń kó bá kìrọ́wà àwọn ẹlòmíì gan-an ti ẹlòmíì tẹ kó bẹ́ẹ̀ ti há àwọn apákan nù. bọ́ọ̀lù ṣe ń ka ẹni tẹ́ bọ́ọ̀lù ṣe ń kọ́ba ah. wọ́n bẹ̀rẹ̀ sí fi tí. ẹ wọ́n pé òun ló ń lead òun ni noise tuntun ìmáàmù ń sábà jímọ̀ àbí ẹ̀kọ̀ kan tí máàmù gan bá wà round tí chief imam bá wà round gan òun ló máa lead irun. so most of the time títí ẹ̀ là ń gbọ́. náà yín tí mò ń béèrè ni wípé bọ́ọ̀lù ló ṣe ń kóbá ti àwọn máàmù ṣe

àwọn nǹkan tó máa ń sọ ní lẹ́kṣọ̀ yẹn subhanallah ó lágbára díẹ̀ tó ó fara pẹ́ sufi ẹni yẹn so ifi yẹn náà tún wà ń bẹ̀ ibi tọ́rọ̀ wá wà ń sìn ni pé àmọ́ bá ṣe fẹ́ tákù ọ̀rọ̀ yẹn ẹni yẹn a ti pè lẹ́ẹ̀kan rí tá fẹ́ bá sọ̀rọ̀ ó fẹ́ di bí argument at the end so aṣáà wò pé kí la wá fẹ́ ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí láti fi control rẹ̀ because àwọn ọ̀rọ̀ míì tó bá ti ń sọ Allahu Akbar àwọn jọmọ́ àmà hélẹ̀ àwọn èèyàn wọn ní sáà di pé ọ̀gọ̀rọ̀ àwọn àwọn gba tiẹ̀. náà so bá ṣe fẹ́ handle issue yẹn ni. ẹ ní dákẹ́ ni ẹ máa fẹ́ rí hàn ṣó kà parí kọ́nsára ayé kankan ni nǹkan kan náà lẹ́njọ́ ń sọ nǹkan kan gba tiẹ̀. but bó ṣe yé wọn ma ní jẹ́ kí wọ́n bó ṣe rí so <laughs> ẹ ní dákẹ́ ẹ ma mọ́ àwọn ẹ̀rí oṣó lè kà kò lè kà. sọ́hánàlá ẹ máa fẹ̀rí hàn ó pàtàkì làálọ́lá yìí dé sábà dàda ẹ̀ka àmúrọ̀ náà ó ní bí wọ́n ṣe gbé fún ẹ̀ ọlọ́mọta jàrí ń pẹ́sà. àmì àjẹyìnà. ẹjọ ní mosque ọ̀rọ̀ wa náà ni. ok. ìkàlára àwọn jẹmọ́ wa lára àwọn níbọ̀ wọn ló notice pé ìyàwó ìkàlára àwọn níbọ̀ yẹn muslim ni wọ́n bọ́kọ̀ ẹ̀ ò kí sábà gbélé ìta ó ti di kírun lẹ́yìn ní mosque gẹ́gẹ́ bóyá bíi three months ago ló ti tó ti kírun sáà discover pé ìyàwó ẹni yẹn ó ti lọ sí church. ok ìsẹ́ ìkún lọ sí ìjọ tí mo fẹ́ káwọn ọmọ ẹ̀ṣẹ́ lọ sí. oní church náà ní tẹ́lẹ̀. no muslim làwọn méjèèjì. àtọkọ àtìyàwó bẹ́ẹ̀ni but ọkọ ìgbélé. bẹ́ẹ̀ni. kí ni ojúṣe àwọn jama mọ́ṣáláṣí sí ohun tọkọ rẹ̀ ìgbélé yẹn lẹ́yìn ẹ̀. kò sí kò sí. ìyẹn gan mo fẹ́ béèrè pé ọ̀nà wo lálẹ́ gbà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tẹ́ kọ́ wa pé ìṣàfẹ́ pàkíyèsí ọkọ yẹn tẹ́kọ̀kọ̀ ìwà ara ǹdí sí ọkọ ẹ̀ la máa. tọkọ rẹ bá sí lára ǹdí gan ni wọn lè yọjú sí àwọn obìnrin ní mọ́ṣáláṣí tí wọ́n lágbọ̀ọ́yé wà ń bẹ̀ náà sọ yìí nínú àwọn ìyàwó àwọn jama tí wọ́n lágbọ̀ọ́yé wọ́n wà ń bẹ̀ wọ́n lè yọjú sí wọ́n á bá sọ̀rọ̀ wọ́n á gbà níyànjú àti oríṣiríṣi because a gbọ́dọ̀ fira wálẹ̀ látara fífira ẹ nílẹ̀ bí ìgbà tó jẹ́ pé a fẹ́ yinra wa nù fún ẹkùn pajẹ ni a gbọ́dọ̀ fira wa lẹ̀ àìdá pẹ̀lú ìṣèrántí text messages visiting visiting yẹn ló pàtàkì jù torí pé wọ́n ṣe kó dé àdúgbò oṣù mẹ́ta ló wí yìí olókọ́rẹ́ ti lọ fún oṣù mẹ́ta ó ní kò. kò ní pé ìyàwó yẹn bí wọ́n ti wá kí n mọ́ọ̀sì tẹ́lẹ̀ bọ́ wákàtí discover yìí pé mùsùlùmí ni wọ́n àkọ́nítò níbọ̀ wọn yẹn. bàtà àti mọ̀ yìí pé mùsùlùmí ni wọ́n yẹn a máa yọjú sí wọn lẹ́kọ̀ọ̀kan àdìka sálámà sí ilé o tí àwọn ìyàwó wa wọ́n bá yọjú sí wọn àwọn tí ó jẹ́ bùkátà kọ̀ọ̀kan tí wọ́n ní tá a lè fi rànra wa lọ́wọ́ wọ́n á máa ṣègbìyànjú lórí ẹ̀ èyí pàtàkì ó wọ̀ lára wọ̀ tí mùsùlùmí ní lórí ọmọ ìyá rẹ̀ lélẹ̀ agbọ́dọ̀ ṣe lé àìṣe léyìí ó ń fa kí ìdáwà kó ṣẹlẹ̀ látara àdáwà yẹn àṣetánà ó ra ìwọlé. ẹlẹ́ẹ̀kejì sá ìkan lára àwọn tó máa ṣe lecture nínú bóyá FTV lọ́wọ́ free friday sá oh. ó kàn sọ̀rọ̀ kan tó yẹ bóyá ti takò nǹkan tí ẹ bá wa sọ nípa owó èlé owó èlé. bẹ́ẹ̀ ó ní pé ètò owó èlé wà fún tọ́lọ́mù bá sọ ní pé tó bá fẹ́ yáyàn lówó kó má jẹ́ pé bóyá òkè ẹni yẹn ara rẹ̀ òyá ó tún wá fẹ́ gbowó èlé lórí ẹ̀. ara ẹ̀ ọ̀yá. pé ara rẹ̀ òyá ó fẹ́ yáwó lọ́wọ́ ẹ̀ kó tún wá fẹ́ ara ní látara owó tó fẹ́ yá yẹn. pátárà rẹ̀ bá yá lè fi lé fún. pé tẹ́nìkan bá wá ń sìn pé brọ́dà ìfẹ́ yáwó lọ́wọ́ mi wọ́n á fẹ́ fi business so business wọn fẹ́ ṣe máa awá mi ò lè yáwó ní owó yẹn lásán òkè lónìí kan tó máa gain lórí business yẹn. so tó yẹ kí wọ́n ní five hundred thousand ẹ máa gé ní ok two thousand ní ló máa fún èmi pẹ̀lú ìpínlẹ̀ ah, yẹn. rárá kó o lè má gbọ́ iye bó ṣe sọ ah. o lè má gbọ́ iye bó ṣe sọ wípé mi yẹ ẹ ní mo fẹ́ ṣe mọ̀ṣáraka pẹ̀lú bísínẹ́sì ẹni èyí ò ní wípé àjọ ṣe bísínẹ́sì ẹni tó ń túmọ̀ sí pé tó bá ṣọ́ọ̀tì náà wọ́n jọ pin masalan agbọ́dọ̀ ìdáyẹn rí ọwá sọ́dọ̀ mi nísìn olówó fẹ́ ṣe business kan ọ̀lẹ́ ọ̀kẹ́ ẹ̀yà mi lówó èló ni òní ten million ọ̀kẹ́ ìgbà wo ni ó rẹ̀ di òní ẹ fún mi lóṣù mẹ́fà òní ọ̀kẹ́ ẹjẹ́ á ṣèwé ká tọwọ́ bọ̀ ká dẹ̀ ní ẹlẹ́rìí ten million tó ń túmọ̀ sí pé lẹ́yìn tóṣù mẹ́fà bá ti ń pé màá máa bọ́ pé tó àdéhùn ṣótiyé àwọn táà ní kí wọ́n tọ́ ọ̀bọ̀ nǹkan kan àti gbogbo àwọn ẹlẹ́rìí kò ní pé kò yá mi lówó tọ́ọ̀bà san gan gbogbo àwọn yìí mọ́jẹ̀mú yìí gbọ́dọ̀ pé ṣé yẹn lọ báyìí but mo wá ní mi lè yá ọ ní ten thousand naira ten million naira báyìí lásán. Business ọ̀ndà jẹ́ ń yẹ wò òun ò èmi náà ní interest money ní ok àjọṣe ni èrè orí rẹ̀ èmi èrè òjọ pín ní fifty fifty kò ní rárá ọgbà torí pé wọ́n ló ṣe wàhálà tó pọ̀ jù ń bẹ̀ mo ní ọ̀dà mo yọ̀ǹda èmi ó mú sixty ìwọ ó mú sixty èmi ó mú forty fine so ti di mo ṣe so ti yé báyìí okay but tí bákan méjì ni bákan méjì là á lọ sógun èèyàn lè win ní ogun ó dẹ̀ lè ṣe kí ni ó lè bógun lọ business náà ọ̀kan nínú méjì ni ìmá kó jèrè tàbí kó jẹ́ pé problem máa ṣẹlẹ̀ so ti yé báyìí ok mo bọ́ dá sí èrè o tó o bá jẹ nínú business yìí tó o bá fún mi lówó mi èrè orí rẹ̀ yẹn àjọ pín ni ìwọ mú sixty percent èmi mú forty. ìyàtọ̀ tí ń bẹ́ńbẹ́ wà ní wípé tí ó bá wá di pé bísínẹ́sì pajúdé so tí ẹ bá ní sìn àkàsára lọ́wọ́ ṣẹlẹ̀ lọ́ọ̀sì lọ́ọ́ ṣẹlẹ̀ bá ṣe pin náà bá ṣe pin náà nù èmi náà kìí ṣe pé owó mi nìkan ni màá wá nínú owó tí mo kó lẹ̀ ó ti fi kíni ó ti fara gbanù so ti yé aha ó dẹ̀ lè jẹ́ mùdáraba tí a bá lose olówó ni ó fara gbá gbogbo ẹ̀ ẹni tí ó ń tẹ́jọ́ da òòpọ̀ kò ní ní kankan ṣe sí so wọ́n jọ tara bọ̀ ni ṣùgbọ́n tí èrè náà bá ṣẹlẹ̀ èyí tó pọ̀ jù mbẹ̀ ó lè sọ pé òun mú seventy ìwọ mú thirty torí wípé kí ni tí loss bá ṣẹlẹ̀ èyí tó pọ̀ jù mbẹ̀ òun ni ó fara gbé. sọmọ pé ó ti yàtọ̀ elé àkọ́kọ́ òun yíyá ni ìkejì yìí á ń jòdò pọ̀ ni bóyá tí ń ṣàlàyé tí o fẹ́ gbọ́ yìí torí kò sẹ́ni tí yóò lè gbójú gbóyà bọ́ sórí tẹlifíṣàn máa sọ yìí pé èlé wà pàmísìbù nínú Islam hatta wà láwọn káàna majnuna. Sọ́wọ́lẹ́kùn rọ̀. Sọ́wọ́lẹ́kùn sọ́rọ̀ àǹtọ̀lá. Lára àwọn lectures àti ní previous week. Àwọn question mẹ́ta kan bọ̀ ó wà sí fún and precise. Alákọ̀ọ́kọ́ a mọ̀ wípé ìgbà tẹ́ ń sọ̀rọ̀ àwọn nǹkan tó wà nínú omi tí wọ́n lè nǹkan tó wà bẹ́ẹ̀ nìyàn lè jẹ. bẹ́ẹ̀ ní orí iṣu àwọn ẹja tó máa ń sìn àwọn catfish ẹja àrọ̀ tó bá kò tí kù àdẹ̀mọ̀ pé ordinarily àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹlẹ́mìí a gbọ́dọ̀ wà compassionate pẹ̀lú wọn so tí ọba máa pa irú because mo ti gbọ́ táwọn kan sọ̀rọ̀ ìbọn mi mọ́ tó kàn kí ẹ̀ṣẹ̀ máa pa ẹja yẹn gangan ni wọ́n gé but ẹlòmí ò lè dín mú unless tó bá fọ́ nǹkan wọn lórí fọ́ nǹkan mẹ́ja lórí tó bá fọ́ nǹkan wọn tó máa fi kú fẹ́ni tí ó lè bá pa tí ó lè gé tí ó lè dín mú kò lè dín mú ṣùgbọ́n lè jẹ́ <laughs> ok ẹlẹ́nkejì náà ṣíṣe ẹja nìkan ẹran gan àgbò gan ọ̀gọ̀rọ̀ lè jí múnà. bẹ́ẹ̀ni ah, ní orí ẹsọ̀rọ̀ nípa Bergamon. lọ́rùpa Bergamon. Bergamon ẹ̀wà. gain bẹ́ẹ̀. pẹ̀lú ṣe pẹ̀lú àwọn nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ tó jẹ mọ́ pé that is loving play. tọ́yìn kan bíi chance tọ́jẹ́ bíi game of chance. Ah, ah. tọ́jẹ́ bíi tẹ́tẹ́. then the third one tí ẹ sọ̀rọ̀ ìgbà tí tí wọ́n bá gbé nǹkan lẹ́ǹsìn bí epo àbí òróró bí epo àbí nǹkan èèyàn kan máa yọ kúrò. ó kú sí ó kú sí. kò kò spread. kò spread. òun ọbi tí ibi tó kú sí yẹn. èèyàn lè yọ kúrò. bẹ́ẹ̀ni. but ordinarily tó bá yẹ pé bí. ṣé ètò nǹkan tí ekuku kó sí yẹn n tó jẹ́ olómi ni àbí n tó ti dì either way either jẹ. náà gbọ́dọ̀ tó bá yẹ pé omi ni tó bá já sí èèyàn lè mú kú ọ̀ tó jẹ́ pé effect kankan ò ní síbẹ̀ tó bá yẹ pé ní tó ti gan ni tó dì síbẹ̀ ìyẹn náà èèyàn lè cut it away tí èèyàn yọ kú ọ̀ simple. nǹkan tí mo kàn fẹ́ mọ̀ tí mo fẹ́ sọ pé either way ni pé tí wọ́n bá yọ bí ẹni tó wà sensitive sí bóyá bí àwọn nǹkan tó máa ń ríyàn lára bóyá hmm. ènìyàn ò láìkẹ̀ kò dẹ̀ bóyá nǹkan tí yóò lè jẹ yóò dẹ̀ gbọ́dọ̀ fún yàn ṣé ó lè gbẹ́rù nǹkan bẹ́ẹ̀ fún yàn sí ìgbẹ́ pé ènìyàn ò láìkẹ̀. mi láìkẹ̀ àtọ̀ sí pé haramu ni. ok sọmọ ok ìyàtọ̀ à ń bẹ̀. Assalamu alaikum yàtọ̀. Wa alaikum salaam tala. Yàtọ̀. Naam ìbéèrè tí mo fẹ́ béèrè ni nípa ní ọ̀sẹ̀ tó lọ tí ẹ̀ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa sọ nípa àwọn ẹnìkan tó gbèrè lọ́wọ́ òjíṣẹ́ lànà sálàm nípa ọ̀rọ̀ nípa tó wà lórí omi tí wọ́n mú mi dání tí wọ́n pe omi táwọn mú lọ́wọ́ yóò lè tán kálẹ̀ jẹ́ níwà omi. ṣáàlì fún mi òkun ṣáàlì sí ṣèmọ́tótó. ẹ wá sálàyé tí ìmọ̀gbàgbé ẹni pé àwọn nǹkan tó wà ń bẹ̀ ẹ̀tọ́ ni fún wa láti jẹ́. ní tó jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. ẹ wá sálàyé nípa àwọn òkú rẹ̀ ẹ̀rọ ìtọ́jẹ́ nǹkan nú omi yẹn tó kú síbẹ̀. ó halal ní jíjẹ rẹ̀ wà hẹ́lú wa ẹ nípa ẹja kan tẹ́ni pé bóyá ó ní bíi. ọjọ́ ọjọ́ yẹn wọ́n pè ní adami yul bahar. náà alìjẹ́rù nǹkan báyìí. níbo ni èyí tó jẹ yẹn máa jẹ ní máa fi ti èyí tó jọ yẹn lẹ. Ah. ẹ̀rí wo la fẹ́ fi yọ. èyí tí ó jọ yẹn yẹn lẹ̀. naam ìyá kọmọlá naam ìbéèrè kejì eh, àdìsí tí wọ́n máa ń tá a máa ń ka nígbà kékeré pé tọ́lá bọ̀lẹ̀ ilé màrí dọ́tun alákòlè mùsùlùmí pé wọ́n máa sọ pé àdìsí kùdìsí ni ṣé lóòótọ́ ni pé àdìsí kudu sí ni wọ́n pe àdìsí yẹn pé tọ́lá bẹ̀rẹ̀ ilé ní fàárí dọ̀tún aláàkúlù mùsùlùmí ọ̀kan máa ń kà fún wa yẹn. ibi tó dé ni wípé aláàkúlù mùsùlùmí bọ̀tíwá mùsùlùmí àti wọn. náà tó bẹ́ẹ̀ náà jáde pẹ́ dáadáa. Assalamu alaikum ya ṣe. Àwọn alaikum salam. Ẹ jọ lórí ọ̀rọ̀ catfish ní pípa. Catfish náà. Ẹni tá bá pa nǹkan ẹlẹ́mìí. Bẹ́ẹ̀ni. Ká jẹ́ kẹ́mi ara ẹ̀ bọ́, ká tó bẹ̀rẹ̀ sí ní gé. Ká Ká tó bẹ̀rẹ̀ sí ní kún. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ catfish ẹ̀mí máa ń pẹ́ kó tó jáde lára ẹ̀. Bẹ́ẹ̀ni, kó kẹ́rẹ́ ni. Ṣé tíyàn bá pa kó jẹ́ kí ó japorú tán pátápátá kó tó pípì zẹ̀ sí wẹ́wẹ́? Eke tó ṣe ń bẹ̀. tí ẹ yàtọ̀. ok tí ẹ yàtọ̀. sọ̀rọ̀ gígé yẹn ara gígé rẹ. náà. ara gígé yẹn náà ẹkùn ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ ọ̀rọ̀ ok. ọmọ ìyá kan tọ́lọ́run fún lọ́mọṣá ó ṣàfikọ́. bẹ́ẹ̀ tó ẹni tó wá ṣe ó wá ń sọ àwọn ọ̀rọ̀ kan pé bóyá kò lẹ́tọ̀ọ́ on twenty seventh day tàbá máa pa súnà ẹ̀. tàbá máa pa súnà ẹ̀. náà kì í ṣe kò lẹ́tọ̀ọ́ ni ó sọ n tó dáa jù ní wípé tá a bá máa pa súnà ọmọ kájí ó dijọ́ keje ká tó gbé ọkọ rẹ̀ jáde. so báwọn náà ṣe sọ nìyẹn. bẹ́ẹ̀ni ó rí wí. wọ́n rí wí ẹ̀kọ́ ìgbẹ̀rẹ̀ náà. aftem n ló dáa jù. n ló dáa jù. ẹlẹ́ẹ̀kejì náà wọ́n tún ní pé ká ní èèyàn ò rí súnà pa. bẹ́ẹ̀ni pé níjọ́ kẹrin ìje níjọ́ keje bóyá fourteenth day twenty one day after kò rí pa bóyá o ti parí nìyẹn kò ní kò pamọ́. rárá ó lè pa bọ̀dìkì kò ní fi òǹdíwọ̀n seven fourteen twenty one sí ma anytime tó bá rán tọ́lọ́mùbá ni kó jáde sí ló lè pa. tó bá wá jẹ́ pé èèyàn kéré àjùn èèyàn ti dàgbà ó wá gbọ́ yìí kan pé wọ́n pa súnà òun ṣé ó lè pa ẹran fún ara rẹ̀. ó lè pa هذا هو راجع القول عند العلماء عند السلف نعم جزاك الله خيرا kí ni pàtàkì ìṣesí yẹn pé ó lè pa ṣé aburú kan wà ńbẹ̀ tí kò bá pa even tó bá ní kápá àti pa tó kàn wò pé. nítorí ṣẹlá sá àṣàlám sọ pé ní murtahinun bi aqiqatihi àfi dógò àfi àsìkí ọ̀rẹ́ pẹ̀lú àkíkọ rẹ̀ àkíkọ tá a máa ń pa fún so security interpretation security yẹn làwọn afáwa pín lórí rẹ̀. ìgbàkanlá ẹlẹ́kẹta ẹjọ́ ṣé tí n bá rí ẹranko bí ajá àbí ẹlẹ́dẹ̀ tá mọ̀ pé àfaramọ́ wọn ní ìsìlámù ṣíyàn lè sàlámọ̀ sí wọn bí kéèyàn rí ajá ń sìn rájá kókàn sálámà sí ajá pé assalamu alaikum <laughs> àbórí àbórí ọ̀bọ̀ ó sálámà sí assalamu alaikum ṣé ìṣesí pé kí ẹ̀dá ènìyàn kó sálámà sí ẹsẹ̀ ẹranko ṣé wà allowed. ààrẹ rẹ fún. naam naam ààrẹ rẹ. jazakallah. <laughs> wa alaikum salaam náà sàwọn àlè. wa aleykum salaam tala. méjì. náà méjì ni gbọ́dọ̀. máàmá la. ẹ̀lú aláàkọ́ mọ́ọ̀kù tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa wọ́n mọ̀ tibẹ̀ pa ni iwájú mọ́ọ̀kù ni wọ́n fààyè lẹ̀ tó ń kiri tó wà bẹ́ẹ̀ nítorí gbogbo mọ́ọ̀kù tí mo sábà rìn sábà tì wọ́n máa ń ti mọ́ọ̀kì yẹn pa. ìjọ friday nìkan ni wọ́n máa ṣe. wọ́n ṣí fún ìrun wákàtí márùn-ún. kí ló dé ẹ béèrè lọ́wọ́ kí wọ́n simple. èkejì lórí àkíkọ̀ tí wọ́n sọ yẹn tí ọjọ́ tí yẹn bá bí ọmọ yẹn tí yóò lè sọ orúkọ tẹ́lómi àmà gbọ́ àbí ọkọ àdìyàwó ló máa mọ̀. tí ó bá jẹ́ pé wọ́n fẹ́ pa súná wọ́n sọ pé súná tí wọ́n máa pa súná kí wọ́n dìlé ìgbé orúkọ síta díjọ́ keje yẹn ló wà ló dáa jù kò sí ní tó kọ wípé wọn ò lè wọn ò lè gbé síta bọ̀ tí tó dáa jù ní wípé tá bá máa pa súnà o kí wọ́n tó jẹ́ kó tójọ́ keje tí wọ́n á gbé síta. sàmàlì. sàmàlì kò sọ̀rọ̀ tó. sàmàlìkùn àwọn tó lọ ṣe. wàhálà kọ́mọ sọ́lá àti bàbá lórí irun fájìrì àti ẹni tí ó bá gbàgbé àbí tí ó sùn lọ tí kò kí wítìrì ní alẹ́ àná. ṣé ó lè kí nígbà tí ààyè wà àsìkò oorun ti wọlé ṣùgbọ́n àsìkò tí wọ́n fi sí ní mọ́sálásí ò tí ì tó ó wá wọ mọ́sálásí só lè mú wítìrì yẹn wá. ó lè mú wa bẹ́ẹ̀ ni. àtẹ̀yàpá tọrọ yìí ṣẹlẹ̀ náà wọ́n sọ pé àfa sọ pé tájà àfihàn ipò lè mú wa torí tó yìí ṣẹlẹ̀ sàásùlàm ni ẹni tí ó bá gbàgbé sùn ló wítìrì rẹ̀ tílẹ̀ bá má kókì nítorí ìṣẹ̀lẹ̀ sàásùlàm sọ yìí. Ah, sọ téèyàn bá dé mọ́síd tó jẹ́ pé àsìkò wọn ò tí gbẹ̀rùn dúró ok kò tí kì í wítìrì rẹ̀ kó mú wítìrì rẹ̀ wá tó bá mú wítìrì rẹ̀ wá kó mú àkọ́kọ́ kó mú tahiyatul masjid wá kó mú wítìrì rẹ̀ wá kó wá mú fajiri wá. jazakallahu khairan but lórí tahiyatul masjid. naam ọ̀ràn yẹn ni tí a bá ọmọ sáà sí mọ́sọ̀bí mìíràn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ó wà jẹ́ ní pé ànábì sallallahu alaihi wasallam sọ pé tí àsùnbà bá ti dé tó bá ti yẹ tí fàjìrì bá ti yọ wípé kò sí irun kankan mọ́ àyàfi rákàtún fàjìrì. hadith kan ṣoṣo tó rí nù hadith kan ṣoṣo tó rí pa gbogbo àwọn hadith yòókù pọ̀ mọ́ pé ẹni tí ó bá gbàgbé tí ò tí kì wítìrì rẹ̀ tílẹ̀ bá má kó kí yóò pa gbogbo ẹ̀ pọ̀ kì í ṣe hadith kan ṣoṣo ẹ̀ ní òmùdálẹ́. àjẹsákàlá ọ̀tá mi náà sọ bẹ́ẹ̀ sọ ó dàbí nǹkan wọ́n ní àwọn rákàtì fàjìrì wọ́n ní ńgbà tí tó wá sí pé ó ń tọ̀ kìkì rákàtì fàjìrì nílé tó wá dé mọ́sálásí pé ó lè mú rákàtì fàjìrì naam ó pé tó bá dé mọ́sálásí pé ó lè mú táyà tẹ̀lé mọ́sálásí bọ́ tó bá sọ pé òun fẹ́ wá yan rákàtì fàjìrì nínú mọ́sálásí pé kó lè mú táyà tẹ̀lé mọ́sálásí wà mọ́. ajib ara kari. sírí lọ́dọ̀ tèmi náà ni eh, mo á ní máa béèrè tó mú mo ti mú rìkọ́ọ̀dù ẹ̀ lẹ́yìn lọ́gbẹ̀ẹ́ naam ẹlẹ́ẹ̀kejì eh. lọ́dọ̀ wa àwọn aburú kan ṣẹlẹ̀ gẹ́bí tí a sọ eh. ó ti tàn kábẹ́yìn náà pé wọ́n lọ rí agbóbi kan wọ́n bá orí èèyàn kankan bẹ́ẹ̀ débi wípé wọ́n bá orí nǹkan part ara èèyàn níbẹ̀. kí ni wọ́n fi ń ṣe. wàláwàlá so àwọn èèyàn débẹ̀ wọ́n fẹ́ máa ọlọ́pàá láti wá kó gbọ́ pé ilé ọba ni or something like that in fact téèyàn bá kọjá bẹ́ẹ̀ èèyàn mọ̀ pàṣípò dọ̀ ọ́ nǹkan tó wà very high nítorí ìdí rẹ̀ nínú ìlú nínú ìlú ẹ̀ nídìí ìrókò bẹ́ẹ̀ àjẹ́ àwọn èèyàn wá jáde ní ìdájúmọ́ àfidí ìrókò náà àwọn èèyàn jáde ibi àwọn tí ń lọ aago mọ́ ṣéǹkà tó dé mọ́sáàsì láàárọ̀ wọ́n táwọn èèyàn jáde máa tọ̀ kí àwọn èèyàn tó jáde apàtì sí sáàsì làwọn èèyàn tó máa jáde bìkọ́ sí ìbẹ̀rù àwọn ọjà tí ọba bẹ́ẹ̀ ni mi ó tètè jáde ilé aago márùn-ún nígbà landlord wá wá ń sọ pé àfọ̀hún ò nílé máa sílẹ̀kùn tó ń fún wa torí ọ̀dà àwọn akúmọ̀ fẹ́mi ara mi wéwu mi ní kó onírárá Islam sọ pé ká alukwani sọ pé ká má fi ká má fara wa fún ìparun pé bí ẹni pọ́n fara wọn fún ìparun. ó rí wí àbí <laughs> ó rí wí láti kò bí àìdíkùn ilà àti hàlùkà ààyè Kùránì. ṣé kò rí wí ni <laughs> ó rí wí but ibi nọ́ọ̀sì wo lọ fẹ́ fi túra rẹ lẹ̀. alhamdulilayi ladi ilaya do roma asimi se n filaru de wala fi sama. <laughs> nọ́ọ̀sì kan ṣoṣo tí mo rí tó lè fi túra rẹ lẹ̀. o ní wípé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ̀rọ̀ àǹsọ̀ pé àwọn mẹ́ta tí a bá ti jáde ńlé báyìí wọ́n wà nínú ààbò tí wọ́n fi dé anything tó bá ṣẹlẹ̀ sí wọn ta kódà bí wọ́n wà ní kọ̀rọ̀ yàrá wọn gbé tó ṣẹlẹ̀ sí wọn. ó ní ẹni tó ń jáde lọ kíhùn ẹni tó ń lọ sí hajj àti ẹni tó ń lọ sí jihad so ká sọ pé ẹnìkan fẹ́ lọ sí hajj ẹ jẹ́ akórajọ ká ṣàdúrà fún àbí kó wọ́n ṣàdúrà fún wa níta lè ṣe fẹ́ tí lọ sí hajj nìyí pé ká wá àwọn àfà tí wọ́n bá mọ̀nà kí wọ́n mọ bóò ni ó ṣe rí iṣẹ́ ìṣe tí ó fi dàtún bí torí ẹni tó bá ṣe hájì ọ̀rọ̀ rẹ̀ gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ <laughs> kí ló ṣe ní lẹ́sẹ̀lẹ̀ òjẹ̀zá ilẹ̀ jẹ́nà lọ́rọ̀ fi pín pé tó bá ṣe ní ẹ̀dá ńkọ́ pé á ah, èyí wà ní báàbọ̀ ọ̀tọ̀ ṣùgbọ́n kò ní rálì jẹ́nà wọ̀ á ẹ̀tún yòònù. ilẹ̀ mi yọrù fún wọlẹ́m yẹn sọ̀k kò fi illicit sex àbí kó báyàwó rẹ̀ sùn kò fi bàjẹ́ kò dẹ̀ ṣe bàjẹ́ nínú rẹ̀ à gbàgbé rẹ̀ tó fi jẹ́ pé hájò ìrìn àjò ní tó jẹ́ pé ó ní ládàá tó pọ̀ gan nísìn ẹni tí ó bá ní mọ́nì ó dẹ̀ ní tẹ́wọ́ kó débi pé rárá mo ti ń jáde náà ààbò ọlọ́run bá wà lórí mi ìmánì rẹ̀ gbede bẹ́ẹ̀ walakin al-hazir muqaddam ala al-mubih ewu tá a bá pé ewu ni kínní a ṣọ́ra fún ju wípé ká lò gboyà lọ. ìrọ́kànlọ́ náà wòlímọ̀ ṣe wòlímọ̀ alukóran ṣe ṣe súnà ni wòlímà ìkónilẹ́nujọ ní jẹ́ wòlímà ah, wọ́n wá lórí oríṣiríṣi ọkọ èyí tá a máa ṣe tá a bá bímọ ọ̀là kíkọ̀ wòlímà wípé ọmọ sáókì kùránì wọ́n wá fẹ́ dúpẹ́ àwọn akójáde pé wòlímà ni wọ́n fẹ́ dúpẹ́ tẹ́ bá ní dúpẹ́ ni tó bá yẹ pé dúpẹ́ ni ó ní bá ṣe bá ṣe dúpẹ́ mo ń labọ́ yẹn lọ́rùn tipátipá ah, tó bá nípa ni ó fi dúpẹ́ náà ṣùgbọ́n bó bá yẹ pé bí wọ́n ṣe ń ṣe ló ń sọ wípé wọ́n wàá bu owó fún wọn àwọn òbí ọ̀wà máa sáré tó ju ẹsẹ̀ wọn lọ eléyìí èsè tí ó yẹ kí mùsùlùmí ọgbà láyé tọrọ gọọrọ àwọn tí ibi tí a ń pè nílé kéwì yẹn wọ́n fi ń àwọn afáàyè náà fi ń sọ pé àwọn fi ń jẹun wọ́n fi ń jẹun láṣẹ ah, a lọ síbì kan ní Ṣakí mo pe àkíyèsí ẹnìkan sí àjọlọsí hajj ni mo wá pe àkíyèsí ẹ̀ sí àwọn nǹkan kan tí wọ́n máa ń ṣe tọ́lọ́ sọ fún mi pé tóun bá ń ti ń délé nìsín ọmọ òun mẹ́ta ló máa ṣe wòlímọ̀ ẹnì kọ̀ọ̀kan nú wọn bóyá sixty sixty thousand naira ni ó ní òun ó fi lọ lélẹ̀ mo wá ní sórí tówó yẹn fi tówó yẹn sí bá bọ́ ọ̀tọ̀ náà ó ṣọ́ ìpẹ́ àwọn ọmọ ilé ka ó ní kí mo tún fẹ́ dálẹ̀ mo ń ṣàǹgó ọ̀rọ̀ oríṣiríṣi jáde mo ní áá tó o bá délé pé àwọn ọmọ rẹ jókòó àyọkà tí wọ́n fẹ́ yọ kà fún wọn gan tí wọ́n fẹ́ kí wọ́n yọkà yẹn gan so o ṣọ́ pé wọ́n lè rí kà wọ́n lè rí kà yẹn jú subhanallah gbà tí wọ́n délé àwọn ọmọ yẹn ò lè ka Quran subhanallah wọ́n ò lè ka Quran ìtọ́kàn kó ni ó ní oṣù oṣù kan. lẹ́yìn ìgbà tó ti hajj dé ni ó ṣẹ̀ wá jókòó ó ṣẹ̀ wá ń kọ́ àwọn ọmọ yìí ní Quran títí tí wọ́n fi lè rí kà <laughs> àsìkò gbà yẹn ni mo wá lọ sí Ṣakí sí ó ní mo sí Ìbàdàn mọ̀ nbẹ wájú òun ni mo ní sọ fáfá yìí pé ẹjọ́ pín owó eléyìí ni o torí iṣẹ́ tó yẹ kó ṣe o ti bá ṣe nù rẹ̀. ara wà so ọ̀gọ̀rọ̀ gard bí n ti ń dá wàhálà rẹ̀ lágbo dá wà òun náà ní pé ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe dáwà wọ́n ń ṣe ara wọn you know want to become stars too bí ìtàwọn olórin yẹn so nítorí náà eh, khalif tu'raf jẹ́ àyàpá sí ní táwọn èèyàn jẹ́ káwa náà kí tí a lè bá yàtọ̀ kí a lè bá dáwà mọ̀ dáwà ìṣe báwọn ndé hmm. yẹn kọ́kọ́ gbọ́dọ̀ yẹn jú kó sọ pé wọ́n bọ́sàgbò dáwà wọ́n ní ikhlasu niyya.

wọ́n kàn kójọ kan pé káwa náà ríbi táàtì àlókò àrò lódò ríbi kan ni àwa náà sá ti mọ ráàyè pawó tọrọgọrọ àwọn òbí gan kìí ṣe wípé wọ́n chẹ́rìṣì kínní lọ títí ok àríbi tó yẹ pé wọ́n ní wọ́n ti ń ṣe wòlímà ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n ń ṣe wòlímà fún wọn ti kéwú bì kan tẹ́lẹ̀ bọ̀ torí pé wọ́n fẹ́ ṣe wòlímà ń bí àti pé àwọn gẹ̀ṣin wọ́n dẹ̀ fẹ́ ṣafẹ́fẹ́ ẹ̀ ẹ jẹ́ ká seize opportunity káwa náà fi ṣe léyìn ni kì í ṣe bẹ̀rẹ̀ iná tí kọ́ wọ́n ń kóra bẹ́ẹ̀ pọ̀ lọ rẹpẹtẹ tó fi jẹ́ pé tó bá jẹ́ pé wọ́n fi lọ́lẹ̀ láti fi jẹ́ wípé káwọn ọmọ wa ka Quran láti gba ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké àtàwọn ọ̀dọ́ míì níyànjú ká lè bá fi wọ́n sílé kéwú kò sí tó burú mbẹ̀ torí ọ̀gọ̀rọ̀ àwa kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tá a sọ pé akéwù náà látara báwọn làwọn òbí mi sọ pé ah, ọmọ tèmi náà lọ lè kéwù ọ̀gọ̀rọ̀ àwọn òbí tí wọ́n rán àwọn tí wọ́n kéwù lè ní táwọn òbí mi rí ni sọ pé ah, ọmọ mi náà lọ lè kéwù yóò lọ sùkúù yóò dẹ̀ lọ lè kéwù tó bá yẹ pé wọ́n gbé kalẹ̀ láti kọ́mọ ní Quran kọ́ lẹ́sìn kọ́mọ ó fi yàn kọ́ yanjú wọ́n wá fẹ́ ṣe hafla wọ́n wá tí akọ́ wọn ní ohun tí wọ́n ń ṣe hafla alẹ́ lórí ni ọ wọ́n fẹ́ dúpẹ́ pé al'an wọ́n ti wà mahir tilawatil Qur'an tó yẹ anywhere àlá lè ṣí fún wọn kìí ṣe pé wọ́n ti perfect ibì kan lẹ̀tẹ́lẹ̀ ẹ̀kan ṣí bì kan kó ní òbí kan ọjà tó sọ pé ọyẹ ṣí bì kan ọyá má bá ń ṣó torí pé n tó ti kà tó ti kà ni tó bá rántí nígbà kan tẹ́lẹ̀ wòlímọ̀ bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ ni mò ń sọ yìí o tí èèyàn méjì bá ti parí Kùránì ó ti kà láti fati àdínà nísìn wọ́n dẹ̀ ń fi èèyàn mẹ́wàá yóò tún padà sẹ́yìn nípa pẹ̀lú àwọn tí ń ìwà ní èṣù kẹwàá wọ́n tún jọ kàdé nọ́ọ̀sì bákọ́rà báyẹn sọ̀rọ̀ pé wọ́n ti di mẹ́rin nìyẹn bóyá wọn ò dẹ̀ tí ì pé tí wọ́n ń fẹ́ wọ́n tún dá padà yóò tún lọ bá bóyá àwọn tí wọ́n wà ní ogún èṣù wọ́n tún bá débẹ̀ in in the end yóò ti wọ mahir bitilawati Quran you know mọ́rántí ọ̀gọ̀rọ̀ àwọn kéékèèké ń gbà yẹn tọ́mọ máa ń ṣèrànràn lójú oorun Quran ni wọ́n máa fi ni wọ́n máa kà ni wọ́n máa fi ṣèrànràn eléyìí yáàni nígbà sọ̀rọ̀ pé antivirus tó tó kárí install Quran sórí ọmọ òsì. ọba fẹ́ ọmọ ń ṣe wọ́nà wọ́nà ó wà páàlẹ́ oúnjẹ kínní ẹ̀fẹ́ dé pé kọ́ba rẹ̀ ń wọ̀ sí ti máa ha ìgbà tí ó bá fi ha tán yọ ara rẹ̀ ó balẹ̀ gbogbo wọ́nà yẹn yóò lọ lára rẹ̀ tó wáyé pé yẹn fi tan ìmọ̀ lórílẹ̀ jáì kò sí tó burú àwọn àfọ̀ wọ́n ọgbọ́n àti wá nǹkan jẹ ni tó jẹ́ wípé wọ́n ń fọ tíṣe òlí má tún kọ́ra nísìn wọ́n ń pelére sí oní fújì oní gbogbo ẹ̀ tí wọ́n mú tí wọ́n ṣe gbogbo àwọn jọ wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn afáàyàn náà dẹ̀ máa sọ wípé àwọn ní dẹ̀ ṣe oríṣiríṣi so ká ìyà sọ́tọ̀ ká yàn dáadáa. jọ́sọ́kan lọ fáńtù torí ìwé ìdí tí wọ́n béèrè pé láàrin tí tí wọ́n pè ní hali lọ́dọ̀ náà àwọn apá kan nínú wọn lọ́wọ́ kódà tó pé tí máa sọ wọ́n nínú Islam ní àsìkò tá a wà yìí. tọ́ba di bí ọ̀rọ̀ pé owó là ń wá gbogbo tí wọ́n fowó wá náà lọ́gọ̀ọ̀rọ̀ máa ń lé ká kò ní jẹ́ pé máa. kọ́lọ́ ọmọ jẹ́ kí owó nìkan ni ó jẹ́ tí ó jẹ́ látẹ̀jẹ́ alẹ́ akbar hamina dúnìyà akbar hamina. Mm. Mm. wọ́n ní kí èmi ó dá sọ́rọ̀ wípé àwọn ọ̀yà lórí àlámọ̀rí tí wọn ò bá ti wá sí pé náà ní wọ́n ti yà sí méjì nìyẹn àwọn òpin àwọn sí méjì wọ́n ní wọ́n fẹ́ ọ̀gbẹ́ni tí wọ́n pè ó ti sọ́rí wípé ìhun èso ọ̀ràn ẹ̀ lérí àwọn kan tí wọ́n dé ó ti sọrú rẹ̀ rí ó ní ẹ́ sì pé kókó wá sọ̀rọ̀ njẹ́nà. azib. yóò sì sọ oríṣiríṣi àwọn àtijọ́ àti rí ibi tó ti sọrú rẹ̀ àwọn kọ̀ọ̀kan àwọn ò ní lọ jókòó torí pé aburú táwọn ò ní lè fẹnu dá dúró lélẹ̀. Hmm. wọ́n láwọn ọ̀ya wọn lè mi lágbára wà kí n wá dàmú ní èmi náà padà wá dá tí n bá dé méjì wọn á béèrè. hasbul maslaha bọ̀tọ́ bá jẹ́ pé ẹni wọ́n ran wọn náà tó yẹ pé kò sí tí ò lè fẹnu sọ ní ọ̀wà sọ̀rọ̀ ńbẹ̀ ṣé kò sẹ́yìn ààrẹ mi tí wọ́n lè pè ní. mo ò ní pè nítorí pé wọ́n mọ̀ pé owó rẹ̀ jáde aburú tó bá sọ yóò pé owó jáde lápò àwọn èèyàn. oríṣiríṣi wà ń bẹ̀rẹ̀ náà. òun náà ló wọ́n gba tó ń rẹ́ra fifty thousand tó dìpọ̀ ń bẹ̀rẹ̀ mo fojú rí báyìí ló ń fi gbà ó dẹ̀ yọ kùránì jáde lábẹ́ ẹ̀kú ó ní kùránì tẹ́ fi bẹ̀rù lábẹ́ ẹ̀kú ó dẹ̀ yọ kùránì jáde wọ́n wá ń pariwo lẹ́lẹ́ lọ́wọ́pọ̀ pẹ̀lú ẹgbà àti àwọn tí wọ́n tẹ̀lé egun lẹ́yìn ẹgbẹ́ alìsílámù fi ìwádìí ni wàá hùlá fi ìwádìí àkàr ìmọ̀lá ti fẹ́ bẹ̀rẹ̀ rọ̀ wọ́n wá mọ́kàn wọ́n ní pé èwo tún ni àwọn eléyìí ṣe wọ́n gbé ah, wọn jáde ló ń sọ ṣùgbọ́n tó jẹ́ wọn gbà ní pé wọ́n fi alukurani bẹ̀rù ọba rẹ̀ tọ́ ọba ẹ̀kú ọdẹ fọ alukurani yàrá alukurani tí wọ́n ti bẹ̀ nì ni mo fi gbà gbogbo àwọn tí wọ́n gbogbo àwọn ọrụ hánàlá. sọ ìmáàmù mi kó tó bọ́ sórí mímbàrí yóò ti kọ́kọ́ mú yóò dáadáa kó lè ṣáàkẹ́ kó lè sọ̀rọ̀ dáadáa lórí mímbàrí òun yóò ti mú jazakallah khairan sheikh sahara ó máa ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọ́n àwọn ọ̀rọ̀ kan máa ń ṣẹlẹ̀ wọ́n mú wá sí wọ́n sì ìdọ́fà rẹ̀ sọ́dọ̀ yìí ṣe náà wọ́n ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ bá kan obìnrin pé ẹ̀ máa ń nà pé ẹ̀ máa ń fì sí ibi ọ̀pọ̀ ọ̀dọ̀ àwọn obìnrin púpọ̀ nípa wípé ó wá dàbí ẹni pé ẹ̀ haram tọ́lák. mo pé mo máa fi sọ́dọ̀ àwọn obìnrin ta ló wíìkì jù. àwọn náà ni. àwọn wo ni ṣeré àmọ́ ń take care interest wọn jù. obìnrin náà àwọn tí wọ́n bá wíìkì. sọ yìí wọlé la. bójìṣẹ́ ńlá ṣe máa ń fi sí abala ọ̀dọ́ wọn nù mo fi jọ́ sọlá ara sọ̀rọ̀. ṣe ṣe ṣe ni ká máa bá àtọ́lá ìyàwó mi ṣe báyìí ìyàwó mi ṣe báyìí lọ́kọ̀ọ́ eléyìí ṣe báyìí ọ̀rẹ́ lọ́kọ̀ọ́ àmàwọ́. Allah subhanahu wa ta'ala ní wàsúlù khair ya wàsúlù khair àtúnṣe ló dájú ó dẹ̀ ní kólìkẹ́tì mi ń dédé tọ́ bá ló fílẹ̀ ò ní tọ́ yóò wà ní gbígun tọ́ bá ní kó fi wàdùwàdù kó fi tọ́ yóò kàn ó ní kíkàn ẹnikíni tọ́lá kò hà. ṣé kí wọ́n ṣe fún pọ́ǹtì ní tẹ́ ẹ bá ń bá wọn sọ̀rọ̀ ẹ máa tẹ́ ẹ bá ń bá wọn lọ́dọ̀ wọn ẹ máa jẹ́ kó wà tẹ̀sí díẹ̀ díẹ̀ nítorí pé <laughs> tí wọ́n bá ń bá yẹn táwọn bá kọ́ lórí fóònù tẹ́ ń bá bá yín sọ̀rọ̀. o lè ní ṣídà sàn. obìnrin bínú jáde lẹ́ẹ̀dẹ̀ ọkọ rẹ̀ ó ní tó ṣe ọ̀tẹ́ tá ń fún ọ ní permission ó ní kò sí tí obìnrin bá jáde nílé ọkọ rẹ̀ tí ò gba permission kí ni òfin tó dé ó ní wọ́n ní gbogbo ohun tí ọlọ́run ọba dá àtàwọn màláíkà ní ọmọ gbé sẹ́bílẹ̀ ó gbàgbọ́ ó lóun gbàgbọ́ ok so jíjáde tó jáde yẹn kí gbogbo eléyìí máa ṣẹlẹ̀ sí ọ bìkítà ó bu sẹ́kùn mọ́ lọ́rọ̀ ẹ̀kún kọ́ lélẹ̀ ṣé tó gbẹ bá ń gbẹ ó lè mú ásíìdì kó gbé mu pé n tí mo rí sánìyẹn ó kí ló rò pé ó ṣe kò dìgbà téèyàn bá ń laná lẹ́nu ká tó sọ yìí pé ó mú zẹ́jìr wá àwọn ọ̀rọ̀ tó le tá a rọra ti bọ̀yàn lára ó wọlé ju ètà tá a ń láàgùn tá a ń èèyàn fún ara rẹ̀ ni ọ̀rọ̀ wọn ò dé gbà rẹ̀ torí ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ pàkíyèsí wọn sí ọmọ ti lára ni. Hmm. jazakallah khair. wà á tún ní ìtìmọ̀ tó parí ẹ̀ tí ọ̀rọ̀ yóò tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan. ẹ pé bẹ́ẹ̀ hadith wa pé tó bá bọ́ sínú nǹkan kayọ kí ni ìyàtọ̀ láàrin eku ńlá àti eku kékeré eku ńlá tí mo mí ni pé ewu jù tí wọ́n máa ń jẹ ewu jù òkè àbí ọ̀yà náà ọ̀jẹ̀ mú wa nù ọ̀yà. bóòlù èkó tẹ́ ṣe fẹ́ kó sínú epo. no ìtí mo sọ ní ni pé ìtọ́kó sínú epo tí wọ́n jẹ́. òun gẹ́gẹ́ fúnra àlejẹ́. náà rárá àlejẹ́ òun gẹ́gẹ́ bọ̀ tí epo yẹn náà ní dànù. àlejẹ́ òun gẹ́gẹ́ àlejẹ́ epo ohun yẹn pẹ̀lú àwọn ìtọ́ wa tóbi jùlọ yẹn sẹ́yàtọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì pé bóyá nítorí pé gbé inú ilé tí ń gbénú gbó jẹ́ kí wà láàrin ti afwan sir tó last question, kí n béèrè last question sir. Alhamdulillah, yàrá sílẹ̀ àwọn ọ̀dọ́ now last question ni pé bọ́dá. ọ̀rẹ́ rẹ̀ fẹ́ béèrè question. Um,